الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين علي أونتياتك سواج الشعر كلام حسنه حسن وقبيحه قبيح ẹ̀rí orin kíkọ eléyìí ịkọ. a ní nítorí súnmọ́ tá a lè fi túmọ̀ lédè Yorùbá kì na sọrin ijó ìlú àmọ́ nítorí súnmọ́ ni ká pè ní ewì àbí wákà ìrù wákà táwọn bàbá wa máa dá fi ṣe ìsìn náà tí ń pè ní ṣẹ́ńrù

o lè kéwì tí ọ̀dà náà gẹ́gẹ́ bí èèyàn ti lè dá wákàtọ̀ dá o sì lè kéwì tí ọ̀dà o sì lè kọ́ ṣẹ́rù tí ọ̀dà. فإن كان فيه نشر للفضيلة وحف على مكارم الأخلاق lápèjúwe ṣẹ́ńrù orin tọjọ báyìí tá a wá wò tá a rí i pé n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ ìwà dáadáa ìwà ọmọlúwàbí ìwà tó pánilé èèyàn ń kọ́ lórin ní fi ń gba àwọn èèyàn yànjú à èyí ń dà wàhùwà mamdúhùn irú irú orin báyìí níta yìn lẹ́ni ọba kọ́ àtọ̀hún náà o pọ̀mọ́rọ́ gàbọ̀n fíìyì kọ́dà sáwọn èèyàn lójú kòkòrò rẹ̀ pé bẹ́ẹ̀ bá dáwákà ìrọ̀lẹ́ yìí ẹ̀ máa dá o bẹ́ẹ̀ bá kéwì ìrọ̀lẹ́ yìí ẹ̀ máa èwò wa in kana fihi ghayru dhalika ọ̀sẹ̀ tó bá wá yàtọ̀ sí nǹkan dànù ṣẹ́rù tá a wí o lápẹ̀júwe min sabbin lil muslimin ọ̀rìn tẹ̀yà ń kọ wákàtí ń dá ewì kéńkéńké ń fi ń bú mùsùlùmí aw sukhriyatin bihim àbí ń fi ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ aw da'watin lil fit zikri wal fujur bíntò ń jẹun fi wákàtí orin tiẹ̀ pépè lọ níbi ìwà pòkí ìwà ẹ̀ṣẹ̀ ìkọjá àlà Ọlọ́run wàhùwà mazmumun irú eléyìí nta bu ni o ẹni tí ń kọ náà ẹni tí ń kéwèwè bẹ́ẹ̀ ẹni tí ń dárú wákà bẹ́ẹ̀ ẹni ebu lòun náà lọ́dọ̀ Ọlọ́run wàhùwà alladhi hazzara minhu rasulullahi sallallahu alayhi wa sallam irúurú orin ewì wákàtá yìí òun là nàbì ní àjìnà sí o sallallahu alayhi wa sallam al-fawaid àwọn àǹfààní tá a rí mú ni ní kúkúrú ní sọmárì ma huwa hasanun wa minhu huwa qabihun mazmum ẹ̀rí orin kíkọ́ lẹ́yìn tọ́jọ́ bíi wákà àtẹ̀yìn tọ́jọ́ bíi ewì a gbogbo ẹ̀ náà kọ́ dá o gbogbo ẹ̀ náà tí ó sì dá o ìdí mú dá làbá má pẹ̀lú ìwà yìí kò dáadáa máa gba àwọn èèyàn yanjú àti máa ṣe ń tọ́ da ìwọ máa lú àbí ìtọ́lọ̀ ń fẹ́ ìtọ́ da nù ìtọ́ bá di pé a fi ń wúyàn ìtọ́ bá di pé a fi ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ètò bá di pé àfi ń pèpè lọ bí ìwà kò kí gbogbo eléyọ̀ dá o ẹsẹ̀ ni o àsáàníyà ẹlẹ́ẹ̀kejì àtàríhìbù mìíràn ìksáàrì mìíràn hìfìlì ṣẹ́ẹ̀rí بحيث لا يكون في جوف الإنسان شيء من ذكر الله والقرآن gbogbo bí wákàtí wa lè dáa tó wìkì lè dáa ògo bí ká hun orin lórin tí ò burú ti lè dáa tó àfàlọ́wọ́ burú kó ṣe pé wọ́n tú làákàyè àwọn túnú rẹ̀ kò sí nǹkan mi bí àforin o. ànábi ní kí ọ̀dà kọ́ wá jẹ́ pé oyún ló kúnnú yàn ọbẹ̀ olóore fún ojú kó ṣe pé kìkì gíní sọ̀rin ni o dákun má jẹ́ ọjẹ́ kó orin ní òkun làákàyè rẹ o àmọ́tẹ́ ẹ bá rí tí ọmọ ìdorin lọ kọ́ láàárọ̀ kọ́ lọ́sàn-án kọ́ lálẹ́ èsì ń tọ́ da o kọ́dà bí ń kọ orin tọ́ da déèyàn jẹ́ kọ́ pọ̀ lọ́rọ́ yàn lórí rẹ̀ lára rẹ̀ àfààní zikiru náà rántí ọlọ́run wal-Qur'an àtàlùkùrán kìké ti pọ̀ ìmọ̀ rántí ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà èyí ò ní kọ́ pọ̀ lórí yàn o má jẹ́ ọjà tán orin o. ìdí eléyìí náà láti pàkíyèsí gbogbo àfọ̀hún wá sí wá sí tí ń bá ń ti ń di pé kò sọ̀rọ̀ kò sí hadith anabi sallallahu alaihi àbí ọmọ níwọ̀n níwọ̀n ìgbà tá a fi ń bu yọ sí lórí láti dópin ní wí òsèǹtẹ̀ ń jẹ́ wá àti ju kínní ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run alukur'an al-karim ẹ̀túmọ̀ rẹ̀ ẹ̀sàlàyé rẹ̀ fáwọn èèyàn yẹ wọn máa ń tọ́lọ́run yìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ahadisu rẹ̀ ẹ̀ka fáwọn èèyàn ẹbí oyé wọn àyìnbó máa ń fa kùránì àtàdísì náà ní jẹgbẹjẹgbẹ fi ń wáyé wá àti nàìjíríà yẹ káfọ́ máa wí lẹ́nu fi ń jáde ìtàn tí ọ̀kan àfa ní fi ń lọ wádìí ẹ lè pé kùránì díẹ̀ ní ń bẹ la àhàdíìsù náà díẹ̀ ní ń bẹ lára èyí ò ní ṣètọ́ ní o ti kírẹ́ẹ̀tì vacuum vacuum ò ní ṣètọ́ ní wá ń bọ̀ dí pẹ̀lú tí ọ̀yọ́ lọ wádìí tọ́ lọ wádìí rẹ o torí náà ẹ̀dá kan tọ́lọ̀ ní àkàkùn ní ẹ̀dá àkàkùn o ọ̀rọ̀ ọlọ́run àhàdìsọ anábùwà muhammad sallallahu alaihi wa sallam ẹ̀dá kan mélòó la ti fi ìṣèwádìí níjọ́ àti ìṣèwádìí ẹ̀ dábà pé kọ̀sáyà lẹ̀ mọ́ni àbí kọ̀sáyà ti lẹ̀ mọ́ni kálá kò rí bẹ́ẹ̀ o torí náà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run náà ni ẹjọ́ máa pọ̀ mbẹ́ o ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu lọ́yẹ̀ ọ̀pọ̀ ní wáàtí o bàbá tiẹ̀ wá fọ̀rọ̀ àfọ̀ olórin kún ọmọ ẹja fi kún ni o ọgbọdọ jóun lójú ọ̀rọ̀ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم